ènìyàn ìpàdé ọlọ́sẹ̀ọ̀sẹ̀ gbogbo ọjọ́ ajé láti aago mẹ́sàn-án sí mọ́kànlá òwúrọ̀ nine am to eleven am ìpàdé olóṣooṣù yìí ṣọ́ọ̀bù àṣálẹ̀ agbára gbogbo ọjọ́ ń wọ ẹ̀sìn àkọ́kọ́ nínú oṣù aago méjìlá sí márùn òwúrọ̀ twelve am to five am ìṣọ́ọ̀sán gbogbo ọjọ́ sátidé kẹta tó sátidé nínú oṣù aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán nine am to four pm ìpàdé ọlọ́dọọdún ìsọjí àtúnṣe àti ìmúpadàbọ̀sípò ní wednesday sí friday ọ̀sẹ̀ tó bá gbẹ̀yìn ní gbogbo oṣù kọkànlá ọdún november ní aago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ five pm daily ẹ tún lè gbọ́ wa lórí rédíò yín lórí ètò tí a pè ní òtítọ́ farahàn rẹ́fẹ́ come ní Sweet FM one oh seven point one ní gbọ̀ngàn jọ́rú Wednesday ní dédé aago mẹ́rin àbọ̀ sí márùn-ún four thirty to five pm ẹ sì lè kàn sí wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ YouTube àti orí òkè Jausa Club TV àti lórí Facebook Instagram àti Twitter at OIA TV àǹfààní sì wà lórí òkè fún àdúrà àdágbà nígbàkúgbà Jésù lolúwa títí lá. was uh, meditating on a verse of the scripture yesternight. àwọn bàbá wa ń ṣe àṣàrò lórí ẹsẹ̀ bíbélì kan ní àṣálẹ́ àná. I meditated on the issue to extent I had to call our mommy. Don't you, you know, watch over this amazing verse of description. Àwọn bàbá wa ṣe àṣàrò dé ìpele wọn wá ṣẹ́wọ́ sí àwọn ọmọ mi wá wípé káwọn náà kàn wá wò ó ohun tó ń bẹ nínú ẹsẹ̀ bíbélì yìí. You may not count it to be something, but it is more than something. Ó lè má nítumọ̀ sáwọn àlè wò ó jábútẹ́ ṣùgbọ́n ó ju bẹ́ẹ̀ lọ. I've told you, Bible is more than what we call it to be. Àwọn bàbá ti fi tó wa létí tẹ́lẹ̀ pé Bíbélì ó ju ohun tí a pè lọ, ó ju ojú tí a fi ń wò ó ju bẹ́ẹ̀ lọ. Bible is, you know. so great. Bíbélì ìwé mímọ́ ó tóbi jọjọ. Down through the ages, if you roll the pages of history. Sọ̀kalẹ̀ wá sí gbogbo ìran nígbà tá a bá tún sí ìwé ìtàn wa padà wá itan pada wa seyin No, Bible has been challenged in one generation or other, but none of them could prevail. níṣẹ́ ni bíbélì ti dojú kọ onírúurú ìṣòro ní àwọn ìran tó ti kọjá ṣùgbọ́n kò sí ogun tó borí ọ̀rọ̀ ọlọ́run bíbélì kò sí ogun tó borí rẹ̀. we heard of people that chose to, to block the preaching of the bible but god ordained that their houses should be used for the printing of that bible let us clap. àti ẹ̀gbọ́ àwọn kan tí èṣù gbé wọ̀ wọ́n fẹ́ dá títẹ bíbélì dúró ẹ wá wo ń tọ́lọ́run ṣe ilé wọn gan wà ní gbọ̀ngàn bí dá títẹ bíbélì jáde lọ́pọ̀ yanturu. a verse of the scripture is enough to change your life Hallelujah. and whatever you have on earth. ẹsẹ̀ bíbélì kan ti tó láti yí ayé wa padà pátápátá lórí ilé alàyè àti ohun gbogbo tó jẹ́ ìṣòro wa. a verse of the scripture is enough to carry you through in this wilderness of sin tí a ò bá tiẹ̀ ní gbogbo bíbélì ta ní ẹsẹ̀ kan bíbélì péré ó ti tó láti lè ràn wá lọ́wọ́ so you can be able to inherit the kingdom and that shall be our portion at the end of our spell on earth in the name of Jesus. Ebe kí àwa kó lè bá àjogún ìjọba Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò sì rí fún wa ní orílẹ̀ alàyè títí dé òpin lórúkọ Jésù. No, as I'm telling you. Bí àwọn bàbá fi ń tó wa létí. It is a missing verse jẹ́ ẹsẹ̀ bíbélì àgbàyanu. there is much light in it. ìmọ́lẹ̀ bò mọ́lẹ̀ ìmọ́lẹ̀ pọ̀ nínú rẹ̀. let us open to the book of uh, Matthew. ẹ jẹ́ ká sí bíbélì wá sí ìrere ti Matthew. Matthew. ìrere ti Matthew. àfi. ǹjẹ́ a ti ṣí bí. Uh, you want to ask me which Matthew? Yes. Àwa fẹ́ bí bàbá pé orí kelòógan ní pàtó. That is Matthew twenty-two. Matthew orí kejìléníogún. Verse fourteen. Ẹsẹ̀ ìkẹrìnlá. For many are called, hmm. but few are chosen. Ohun tó wà níbẹ̀rẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ lé àpè ṣùgbọ́n díẹ̀ ni a yàn. for many are called but few are chosen. nítorí ọ̀pọ̀lọpọ̀ lé a pè ṣùgbọ́n díẹ̀ ni a yàn. for many that means pé many many many many called for the kingdom but. No matter how so many they are, they are going nowhere. Only few chosen among them. ọ̀pọ̀lọpọ̀ lápè sí ìjọba náà wọ́n sì yamùrá ó wá ń sọ pé kò sí bí wọ́n ṣe wá lè pọ̀ tó kì í ṣe gbogbo wọn ló lọ sí ìjọba náà díẹ̀ láwọn péréte. He says for many are called but few what are chosen. nítorí ọ̀pọ̀lọpọ̀ lé àpè ṣùgbọ́n díẹ̀ lé àyàn. for many called but only few chosen. nítorí ọ̀pọ̀lọpọ̀ lé àpè ṣùgbọ́n díẹ̀ lé àyàn. you know this is you know a mystery of God you know performances you see in the life of human beings. Yes. Èyí ni ìjìnlẹ̀ iṣẹ́ Ọlọ́run nínú ayé ènìyàn. This is to tell me that God called many here in one way or other they are called. That is one. They come to the church. Ọ̀pọ̀lọpọ̀. That is another. Wọ́n wá sílé Ọlọ́run, òmíràn tún nìyẹn. But You know, only God can choose those that He knows among them. Mm. Only Him. You may say, Here I am, Lord. You are not there. God doesn't know you. You, are, you, you may be counted to be bench warmer. Mm. You may be counted to be, you know, uh, among them that is, you know, that, that, that, that, that, that, that just the crowd. Only God can choose you. ó yẹ pé ọ̀pọ̀ lápè ní ọ̀nà kan tàbí òmíràn nípa ìrere tí wọ́n sì wá bẹ́ẹ̀ mi rè olúwa yóò túmọ̀ sí pé olúwa ti yàn ọ́ a lè jẹ́ má ga gbóná olúwa nìkan òun ló máa mọ tiẹ̀ tó sì máa yàn wọ́n. that means. èyí túmọ̀ sí pé. <laughs> not many that are in church that are going but only few And that view, they cannot choose themselves. Only God can choose them. What an amazing statement. Kì í ṣe òtútù gbùrù àwọn ènìyàn tó ń wá sílé Ọlọ́run ṣùgbọ́n àwọn díẹ̀ la yàn àwọn díẹ̀ náà tá a máa yàn wọn ò lè yàn. There is a church in the church world that call herself chosen. They call themselves what? Chosen. Ah, it's a great name. But the, the person that is committed, you know, to be the father of the church must be so careful so that Shosi will not be dean of Satan. Because, you know, when we say Shosi, Shosi, that is chosen among the, the, the you know the forgotten forgotten forgotten number but those that are chosen we're supposed to see something spectacular something religious, eh, no, not, not, not fake religious, no, something, some, some, something encouraging, Igbe something encouraging in that kind of church. ìgbẹ́jọpọ̀ kan tiẹ̀ wà tí wọ́n ń pe orúkọ ara wọn ní àyànfẹ́ pé àtìyànwá ah ìyẹn ò máa túbọ̀ sí wọ́n àtìyànfẹ́ gbọ́dọ̀ kíyèsára a gbọ́dọ̀ rí àmì látòrí olórí ní ìyà gbogbo wípé lótìtọ́ àmì ìyànfẹ́ ń bẹ nínú ayé wọn. let me hear sit down a little. ẹ jẹ́ kí a fi kàlẹ̀ sí díẹ̀ let me listen to what good news have to say about this. ẹ jẹ́ ká gbọ́ àwọn ẹ̀dá bíbélì mìíràn ohun tí wọ́n fẹ́ sọ lórí ẹsẹ̀ bíbélì jẹ́. those of you sitting with the microphone you have the right to you know to uh, uh, you know, to use it. àwọn ẹ̀dá yẹn ẹ bá sorúkọ ẹ̀dá yẹn kẹ̀sì bá wa kà á. yes. good news translations. Mm -hmm. and Jesus concluded many are invited but few are chosen. hallelujah. hallelujah. NIV for many are invited but few are chosen. But for many are, what? Invited. Are invited. But, few, but what? Few but are choosing. But few are choosing. Which fashion is that? NIV. NIV. NIV. NIV. Yes, what is Another what passion, please. New translations. And Jesus concluded, Many are invited, but few are choosing. Many are what? Invited. invited but few are what? Choosing. Choosing. Yes. Hallelujah. Hallelujah. many are invited. ọ̀pọ̀lọpọ̀ lápè. many are invited. òtútù kúrò èèyàn lápè. but few are what. ṣùgbọ́n chosen. péréte díẹ̀ òun ni a yàn. hallelujah. hallelujah. this challenges every one of us. èyí ń pe gbogbo wa níjà pátápátá. no though we have been you know you know, we have been called to come, but have we been chosen? Lótìtọ́ a ti pè wá láti wá a wá ǹjẹ́ a ti yàn wá ní náà. Have we been chosen? Ǹjẹ́ a ti yàn wá? That means not all that are called are chosen, but only few among them not many among them only few among them associate. lótìtọ́ kì í ṣe gbogbo ẹni tí a pètò sí wá ní àyàn ṣùgbọ́n àwọn péréte àwọn díẹ̀ láyàn ní àárín ọ̀pọ̀lọpọ̀ tí a pètò sí wá yìí. this this make me remember the sower that you know went forth to sow. èyí wá mú kí àwọn bàbá akọ́rántí ẹ afúrúgbìn èyí tí ó jáde lọ láti lọ fúrúgbìn. of all the grounds of seed. Only one of the four. Hallelujah. Hallelujah. Only what? One Mm. Only one. Only one produces what is required. Nínú àwọn onírúurú ilẹ̀ mẹ́rin tí irúgbìn bọ́ sí ọ̀kan péré òun ló so èso tó fúnni ní ayọ̀. This is to say that in a church room in a church room where we have people gathering worshiping the Lord doing this doing that God is having just about one quarter one quarter are you among the one quarter. ìyẹn ní pé nínú ìgbẹ́jọpọ̀ ọlọ́run níbi tí a ti ń jọ́sìn tí a ti ń gbọ́ ọlọ́run tá à ń fò tá à ń jó ìlà péré nínú mẹ́rin òun ni ọlọ́run ní ǹjọ́ bẹ nínú ìkan nínú mẹ́rin náà. hallelujah. hallelujah. this as well makes me to remember another. èyí tí wàá mú kí àwọn ọba tó wá rántí òmíràn. and what is that one. kí ni ìrántí òmíràn yìí. that is you know somebody that cast, you know, that, uh, uh, that, that, that cast nets, you know, into the sea, but gather many things, but little of many things are good thing why the others are nothing and nowhere to be found. èyí tún mú kí àwọn bàbá kó rántí nípa apẹja tó sọ̀rọ̀ wọ̀n sí odò tó wá kó onírúurú ohun jáde ṣùgbọ́n ohun díẹ̀ ni èyí tó dára ń bẹ èyí tí ò dára ló pọ̀ jù. many many ọ̀pọ̀lọpọ̀ yanturu òun lápè. but what. ṣùgbọ́n. Eh? but view. ṣùgbọ́n díẹ̀. Eh? but what. ṣùgbọ́n kí ni. view. díẹ̀. sosin. díẹ̀ lé a yàn. which means as you are here now few among you are the chosen. ó túmọ̀ sí pé bí a ti wà ní gbọ̀ngàn tí a ṣe pọ̀ tó yìí àwa díẹ̀ péréte ni a yàn. No wonder God told me there is no perfect church on earth. God told me. Kò yá àwọn This is not no listening to what people may be saying. No, but what the Lord told me that there is what? No perfect church here or not. But if there is no perfect church here or not, who makes the church to be imperfect? Is, is, it not, is that not you? is that not you? Ah. Ah. kì látàrí ohun tí àwọn èèyàn ń sọ tàbí ohun tí bàbá wa ń fojú ara wọn gan rí olúwa ló sọ fún bàbá pé kò sí ìjọ tó pé lórí ilẹ̀ alàyè kí ló wà fà tí ìjọ òfin pé ṣé kìí ṣe àwa ni ṣé kìí ṣe mi àti rẹ. if many could be called. tó bá ṣeé ṣe pé kí á pe ọ̀pọ̀lọpọ̀. and few are chosen. tó wá di orí pé díẹ̀ la that means those that you know, are not chosen but only called. Yes. Ó bá túmọ̀ sí wípé àwọn kan wà a ò yàn wọ́n wọ́n kàn wá ní. They are not worthy. Wọn ò yẹ. Hallelujah. Hallelujah. They do not wear the garment. Wọ́n ò wọ That could make them qualify ètò, for the bridegroom. Ètò lè mú wọn kí wọ́n bá wọ́n òṣùwọ̀n ní ọ̀dọ̀ ọkọ ìyàwó. Amen. Àmín. Many call. Ọ̀pọ̀lọpọ̀ lọ́sẹ̀. He so sick. Ṣùgbọ́n díẹ̀ lé àyàn. Do you know? down through the ages, down through the, the, the, the, the centuries. You know, no generational church has been able to do more than this. So, this is wonderful now. ní gbogbo ìran ṣáájú àkókò kò tí ì sí ìran kan ètí a lè rí pé a àwọn tó pọ̀ bí kò ṣe díẹ̀. where we will be having many gathering only few among them níṣẹ́ láwọn máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òtúkùrù ènìyàn tó ń jọ́sìn fún ọlọ́run ṣùgbọ́n díẹ̀ láwọn máa rí èyí tí a yàn. this is a problem. ìṣòro ní eléyìí in christendom. ní àwùjọ ìgbàgbọ́. hallelujah hallelujah. it's a great problem in christendom. ìṣòro ńlá ni eléyìí láwùjọ ìgbàgbọ́. you know for you know few to see among what among the many that are called. díẹ̀ ni a máa ń ríyàn láàrin ọ̀pọ̀lọpọ̀ tí a à ń pè é. you know, uh, God told me that truth has left the church. Ọlọ́run sọ fún àwọn bàbá pé òtítọ́ ó ti dágbére fún ìjọ ó ti kúrò nínú ìjọ. And that that is the reason listen that is the reason why terrorism challenging the church today. ìdí nìyí tí ìgbésùnmọ̀mí ó wá ń pe ìjà oníjà ó fojú ìjọ ráre. this is the age whereby you know people of other of, of, of other destination they don't fear to enter the church and commit havoc. àkọ́kọ́ rẹ̀ ìran yìí tó jẹ́ pé àwọn olópin mìíràn yẹn bẹ̀rù láti wọ inú ìjọ láti ṣe ìjọ ní ṣùtá. they will look at pastor and say yes what can we you, you do for us. àwọn ojú olùjọ́jọ́ kí ló fẹ́ ṣe fún wa. and they will commend themselves. wọ́n á dẹ̀ pàṣẹ fúnra wọn. carry him go. ó ẹ tàrù ẹ máa gbé lọ. don't you know before they don't do like that. a mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀. and what is the cause of this. kí ló tó ṣokùnfà eléyìí. hallelujah. hallelujah. because You know, majority of the church denominations today, you know, they, they are no more in what? In the truth. They have forgotten what? The truth. Truth has departed from them. ọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí pẹ̀lú orúkọ tí à ń jẹ́ láti ti òtítọ́ bọ́ síta kò sí òtítọ́ bọ́ ní àwùjọ ìgbàgbọ́. you know truth hallelujah. hallelujah. truth truth truth truth truth truth have, have, have departed from the church. òtítọ́ ó ti fi ìjọ sílẹ̀ ó ti dágbére fún jọ. so because of that. nítorí èyí gan. darkness of this world says. àwọn òkùnkùn àgbáyé wá sọ yìí. they are happy. ah inú àwọn dùn. to take over the church. láti gba ìṣàkóso ìjọba yìí. the church that shall be delivered in Jesus name. amen. a ó já ìjọba a ó sì tú ìjọ lórúkọ Jésù. I say the church shall be delivered in Jesus name. bàbá gba àdúrà pé ìjọ yóò di òmìnira lórúkọ Jésù. see imagine the truth departing from the church. ǹjẹ́ n wípé òtítọ́ ó ti fi ìjọ sílẹ̀. do you know the reason why you know messenger of darkness challenges you they come near you and say what can you do for them. do you know it is because of this truth do you know that. yes. ǹjẹ́ ìmọ̀ ní tí ikọ̀ òkùnkùn tó fi rí wa fín ohun ojú wa ó ní kí ló fẹ́ ṣe fún mi òtítọ́ yìí ni ìjọ yé wa bí. truth. òtítọ́. in our life. nínú ayé wa. truth. òtítọ́. in our church. nínú ìpéjọpọ̀ wa ìjọ if there is truth in your life. tí òtítọ́ bá ń bẹ nínú ayé wa. devil will not no like to move near you because if If he happen to do that, angels of God will challenge the devil. Èṣù ò ní lè ní àgbègbè wa tó bá ṣe bẹ́ẹ̀, angẹ́lẹ́ olúwa yóò bá mi. Likewise. Bákan náà. You know when Satan choose you know to challenge the church you know, or the uh, followers of Satan, they choose to challenge the church. Servants of devil, they choose to challenge the church. It's because of truth that is departing dúró hallelujah. kí fà sátani kan òkùnkùn ó ń ìtàn níjà òtítọ́ ni kò sí. be careful be careful be careful be careful be careful. ká ṣọ́ra ká ṣọ́ra ká with the way you reason with the truth is that not the you know, the foundation of man's problem Is the foundation of man's problem. Departing from the truth, the foundation of man's problem. Departing from the truth, foundation of any church. Orísun ìṣòro gbogbo ènìyàn. Ẹnìkankan ó lọ ní pé àpò ní òtítọ́. Working for devil here on earth. Àti kúrò ní òtítọ́, o ní orísun ìṣòro gbogbo ènìyàn. Ìbáàjẹ́ nìkan tàbí eh, àwùjọ. I want to ask. Àwọn bàbá fẹ́ bí wọ́n lẹ́rìí how we show, you know, the, how will the truth, you know, come back to the source? Can it be possible? Yes, sir. Báwo ni òtítọ́ yóò ṣe padà sínú ìjọ tó ti wà tẹ́lẹ̀ rí? I'm communicating to you these people. Àwọn bàbá ń bá wa ènìyàn Ọlọ́run sọ̀rọ̀. You see, can the truth come back to the source? Ṣé òtítọ́ lè padà sínú ìjọ? A down? So you are telling me it's impossible ohun tá a túmọ̀ tó túmọ̀ sí ìdákẹ́ wa túmọ̀ sí pé kò ṣeé ṣe. you don't talk eagerly and say ah the truth must come back you you too don't want the truth to come back. a sọ pẹ̀lú ìgboyà kó lè padà àwa gan-an ṣe ló dàbí ẹni pé àmì kò ti tọ́ kó padà sínú ìjọ mọ́. can the truth come back to the source. ǹjẹ́ òtí tó lè padà sínú ìjọ. where were you before. níbo lẹ wà tẹ́lẹ̀. I don't know. àwọn bàbá wọn. ṣe ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ lóde òní. church of today. ohun tí ṣe ẹwà wọn wọ́n tẹ gbàgbé rẹ̀ pátápátá. and the beauty of the church. wọ́n gbàgbé rẹ̀ church wọ́n wá ń lé ohun tí ò sọnù tí ò sọnù tí ò sọnù wọ́n wá ń wá wọ́n wá ń wá wọ́n wá ń wá. I mean they are chasing ah, shadow. ẹ gbà mí o ìjọ òní o kí ni wọ́n ń wá. what is church looking for things that have not been lost èmi jẹ́ kan nínú àwọn tó lè sọ fún ayé wípé A oh. typical example, living testimony that can tell the world. Òtítọ́ ó ń gbé ní owó. That truth pays. Truth pays Sanwan. Let's put our hand. Báwo la ṣe máa communicate rẹ̀ o? How are we going to communicate this part? Báwo ni ìjọ ṣe máa rí àṣírí yìí o? How can church báwo ni ìjọ ṣe máa understand this mystery and secret? Báwo ni o? How is church going to understand? Sórí gbogbo ìlú yìí. All this city o lè sọ wípé o fẹ́ bá wọn jà. you can say you want to challenge all of them. pé kí wọ́n tẹ́gun. that they should you know, hurry their fight. olótìtọ́ náà wá tẹ́gun. that a faithful ones also. ǹjọ́ mọ̀ pé nìkan àkórí ẹgbẹ̀rún gbẹ̀rún gbẹ̀rún gbẹ̀rún gbẹ̀rún nítorí òtítọ́ o. ọwọ́ yẹpẹrẹ ò ṣe é mòtítọ́ kò ṣe é mòtítọ́ kò ṣe é mòtítọ́. ó jù bó ti pè lọ bó ti pè lọ ó jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ. ọmọ ènìyàn pẹ́ẹ́. Father. Hey, you're listening. handle truth with simpler. kí ah, kí ìríjú kan tó dìde wípé torí ọlá nílùú abẹ́òkúta hmm. òun á rí pé òun rẹ̀yìn rẹ̀. sound of God need to fight ní àkókò kan ní àkókò with our father in the lord dada is going to. olúwa dẹ̀ fún mi wípé. with our father in the lord and say. mo mọ̀ pé àwọn áńgẹ́lì mímọ́ ti ń fi ṣe wọ́n ti wọ́n ti ń rẹ́rìn rẹ̀ náà bẹ́ẹ̀ ni olúwa sì ó dáa náà o amen. amen wípé ṣebí ṣebí ìwọ jẹ́ tòun. you belong to me. òun náà dẹ̀ pé òun jẹ́ tòun. said he too belongs to me. ìwọ jẹ́ tòun. you are my. òun náà dẹ̀ pé òun jẹ́ tòun. he too stood that is. all right. okay. kí òtítọ́ kó wá dojú ìjà kọ. the battle let the truth fight for each other. hallelujah. hallelujah. èyí tó bá jù ni yóò sì bó. and ẹ ti mọ. the the one that the truth will overcome. let's pray our heart together for Jesus. amen. èsì gbé jésù sókè ó mọ̀ pé ó wúwo. ó wúwo èsù wé lè gbé. èsì gbé jésù sókè ó mọ̀ pé ó wúwo. ó wúwo èsù wé lè gbé. amen. Amen. Ó dẹ̀ dán And he, te- he attempted it. Ó dẹ̀ dán And he failed. Bẹ́ẹ̀ni. That is how it, it went. Kò ṣeé ṣe. It is impossible. Hallelujah. Hallelujah. Kò ṣeé ṣe. It is impossible. Bolo wa fẹ́ fi òtítọ́ sí nínú ọjọ́ rẹ. where you want to put truth in your life. báwo ló fẹ́ fún báwo báwo ló ṣe fẹ́ ti títọ́ nínú ìjọ. why what are we going to do about truth in the church. ẹ̀yin olùdásílẹ̀. you founders. ẹ̀yin olùdásílẹ̀. you founders of mission. èyí náà ni ká this is what you need to think about. hallelujah. hallelujah. èyí ni ká this is what you need to think about. amen. amen. olúwa ràn wá lọ́wọ́. and the lord will help us. jésù á dì wá mọ́. and jesus will uphold us. ẹ kíyèsí rẹ̀. take note of this. ẹ kíyèsí rẹ̀. take note. bó ti tọ́ yé ò bá sọ nínú ayé wa. if truth has not been lost in our life you know ọlọ́run á yàn wá títí dé òpin ni. and God will keep us to the end. bí òtítọ́ kò bá sọnù nínú ìjọ wa. if truth have not been lost in our church. ọlọ́run á ka ìjọ yẹn sí ìjọ tí a yàn títí dé òpin ni. counted as a choosing church to the end. hallelujah hallelujah hallelujah hallelujah. you know òtítọ́. truth nínú ayé rẹ. in your life. òtítọ́ nínú ìjọ rẹ. in your hallelujah hallelujah. ẹ jẹ́ kó possible. let it possible. ẹ let it be possible. ẹ jẹ́ kó ṣeé let it be possible. amen. amen. àṣálẹ́ ẹ̀rọ ìpàdé olóṣooṣù ìṣòro àṣálẹ́ agbára gbogbo ọjọ́ rú ẹ̀sìn àkọ́kọ́ nínú oṣù aago méjìlá sí márùn òwúrọ̀ twelve am to five am ìṣọ́ ọ̀sán gbogbo ọjọ́ sátidé kẹta tó sátidé nínú oṣù aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán nine am to twelve pm ìpàdé ọlọ́dọọdún ìsọjí àtúnṣe àti ìmúpadàbọ̀ sípò ní wednesday sí friday ọ̀sẹ̀ tó bá gbẹ̀yìn ní gbogbo oṣù kọkànlá ọdún november ní aago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ five pm daily ẹ tún lè gbọ́ wa lórí rédíò yín lórí ètò tí a pè ní revelation of truth ní Freeze FM one oh seven point one ní gbogbo ọjọ́rú Wednesday ní déédé aago mẹ́rin àbọ̀ sí márùn ìrọ̀lẹ́ four thirty to five pm ẹ sì lè kàn sí wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ YouTube àti orí òkè jọ́sẹ̀dúrà tv àti lórí Facebook Instagram àti Twitter àti OIA TV àǹfààní sì wà lórí òkè fún àdúrà àjàgbà rẹ nígbàkúùgbà Jésù lolúwa títí láé. ilé ayé amúlẹ̀ ló ṣe é rẹ̀ ilé ayé ayé asán ilé ayé amúlẹ̀ ló ṣe é rẹ̀. I hear ayé song.